وأحسن الهدى هدى نبينا محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته gbogbo ọpẹ́ tí Ọlọ́run bá lọsùn fún ọtá alámi ṣe ń ṣe òun ni ọba tí ó tọ́ sí sí. àyè Ọlọ́run bá lọsùn fún ọtá alámi kàmá àfihàn àlà lọsẹ gẹ́gẹ́ bí Ọlọ́run bá lọsùn fún ọtá alámi ṣe yẹra ẹ. àjẹ́rìí pé Ọlọ́run bá ọlọ́ọ̀kan ṣoṣo ní. في ربوبيته وفي ألوهيته وفي أسمائه وصفاته ọ̀kan ṣoṣo lọ́wọ́ Allah subhanahu wa ta'ala nínú àwọn iṣẹ́ rẹ̀ ọ̀kan ṣoṣo lọ́wọ́ Allah subhanahu wa ta'ala nínú àwọn ìjọsìn ilé ìtọ́fà wa láti ẹ̀jẹ̀ láti máa gbé fún nìkan bákan náà ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọ̀kan ṣoṣo ni nínú àwọn orúkọ àtàwọn òrùn yẹn. ليس كمثله شيء وهو السميع البصير kò sí ẹni kankan tí a lè fi jọ ọlọ́run bá subhanahu wa ta'ala kò sálà fi jọ fún ọlọ́run bá bẹ́ẹ̀ ni ọlọ́run bá ọba tí ń gbọ́ ni ní gbígbọ́ tí ìjọ tẹ̀dá ọba tó ti rí rí sí kò jọ ti kankan. ajẹ́rìí pé alẹ́rìí sallallahu alayhi wa alihi wa sallam òwúsí ọlọ́ọ̀bá òjúsí ọlọ́ọ̀bá ní. أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة وتركنا على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك النبي صلى الله عليه وسلم أجل ìjẹ́ iṣẹ́ ọlọ́run bá dùn gbogbo lájọ pé ó sì pé àmàlà tí ọlọ́run bá lọ́sọ̀ bá rẹ̀ fà á lágbèrè lọ́wọ́ ó dẹ̀ ti lọ sí àfún àlùmọ̀ yìí ó dẹ̀ ti wálẹ̀ sórí ìlànà eré tó fi gbogbo tọ́wọ́ pé ọ̀sán àtòrú ẹ̀ bákan náà ní orí ẹnìkan ò ní búríkù níbi ìlànà yìí àti ọjọ́ ní kí ó parun bá ti sọ akúrò bẹ́ẹ̀ atọrọba yìí fún àwọn ará ilé àtàwọn sọhábà yìí náà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa àtàwọn tí ó máa wá lẹ́yìn wa títí di ọjọ́ ìgbéǹda kọyàmà lẹ́yìn náà àti gbogbo wa pẹ̀lú kíkí bí anábì sọlọ máa sọlá tó fi lé wa lẹ́nu pẹ̀lú ìtí a ti fi síwájú yẹn abẹ́rẹ́ wọn bá lọ subhanahu wa ta'ala gbogbo àwọn orí tí ń bẹ níbi kíkí yìí kọ́nà bá kọ́nà ṣe ní ìwọ̀n eléyìí tí a ń gbéyàwó lọ òun náà ni mọ̀sùn àti sọ́rọ̀tì ní tẹ̀síwájú Islam ọ̀rọ̀ tó kẹ́kẹ́ nípa àwọn ẹgbẹ́ tí wọ́n ti àfiṣe ara wọn sí Islam ṣùgbọ́n ní ìrádà lọ a ò ní a ò ní tẹ̀síwájú níbi àlàyé yẹn lónìí nítorí ọ̀rọ̀ kan tí ó pàtàkì eré tí àwọn aláfikún ẹ̀ báyìí kò ní làbẹ́ sàlàyé ń sálọ pẹ̀lú. aláwáhùwá alìsìfàlù ìlọ́ọ̀lì nàbàwì alìsìfàlù ìlọ́ọ̀lì nàbàwì. هذا الأمر عباد الله مما تعم به البلوى ولا يسعنا السكوت عنه إذ لا يجوز تأخير البيان عن وقت الحاجة ọ̀rọ̀ tí a fẹ́ gbéyàwó ìlú àdàmọ́ òun náà ni ká máa fi ayẹyẹ ọjọ́ bí Ànábì sallallahu alaihi wa sallam alámọ̀rí kan ní kúrẹ́ pé àdáwò kan ní tọ́kárí ilé tọ́kárí oko àdáwò yìí kò sí àwùjọ àwọn aláwọ̀ kúnlẹ̀ láyé wọ̀ kò sí àwùjọ àwọn elédè lárúbáwá lẹ̀ láyé wọ̀ bẹ́ẹ̀ ni kò sí àwùjọ àwọn aláwọ̀ dúdú lẹ̀ láyé wọ̀ àdádálẹ̀ kan ní tọ́jọ́ sí pé ó fọ́ká kiri láwùjọ àwa mùsùlùmí àlùfáà ní ìlú mọ́lẹ́dì nàbàwí. kama si fi ayẹyẹ ọjọ́ bíbí anabi sallallahu alayhi wa wa sallam kí ni islam nípa nǹkan kò pamọ́ sí ẹnìkọ̀ọ̀kan wa wípé a wà nínú oṣù Rabi'ul Awwal Rabi'ul Awwal eléyìí ti si oṣù kẹta ní oṣù àwa mùsùlùmí ó sì ń ni wọ́n yà sọ́tọ̀ fún ìmọ̀ ṣe yàrá ṣe ọjọ́ ìbí Ànábì sallallahu alaihi wasallam. pàápàá jùlọ ní ọjọ́ kejìlá oṣù yìí. يعتقدون أن النبي صلى الله عليه وسلم ولد في هذا الشهر المبارك وفي هذا الشهر الشريف وولد النبي صلى الله عليه وسلم في اليوم الثاني في اليوم الثاني عشر من هذا الشهر ìgbàgbọ́ àwọn èèyàn ni pé oṣù yìí ni wọ́n bí ànábì sallallahu alaihi wa alihi wa sallam nítorí ọ̀nà ti rò pé gbogbo ìgbàkígbà tí oṣù yìí bá ti ń bá wa láyé nínú nǹkan tá a fi máa fi àfihàn ìfẹ́ sí ànábì sallallahu alaihi wa sallam òun ni ká ya oṣù yìí sọ́tọ̀ pẹ̀lú ká máa fi ṣe ayẹyẹ ọjọ́ bí ànábì sallallahu alaihi wa alihi wa sallam sọ̀rọ̀ ìgbàgbọ́ àwọn èèyàn nìyẹn bákan náà ìgbàgbọ́ àwọn èèyàn rọ̀ mọ́ wípé wọ́n bí alẹ́ sallallahu alaihi wa alihi wa sallam ní ọjọ́ kejìlá oṣù yìí nítorí ẹ̀rí àwọn èèyàn a máa wá ṣe àlọ́yé nàbàwì nínú oṣù yìí wọ́n á sì máa bẹ̀rẹ̀ ní ọjọ́ kejìlá oṣù yìí. lórí asafi tẹ̀lé ó bani ló jẹ́ níbàlójẹ́ tó lágbára wípé àwọn yòòdó síbi ká sẹlẹ̀bẹ̀tì ọjọ́ bíi Ànábì sallallahu alaihi wasallam ní ọjọ́ kejìlá oṣù Rabiul Awwal nìkan. bí kò sí pé wọ́n tún tẹ̀síwájú wájú wájú wájú wọ́n mọ̀ wá bá alimọ́lìdì nàbàwí ìtayọ̀ ọjọ́ àdébí àlẹ́jì wọ́n mọ̀ wá bá a lọ títí títí sọ̀rọ̀ bọ́ọ̀lù fi wọlé rẹ̀ mọ̀ sí. sábà ti lè bẹ̀rẹ̀ báyìí láti ọjọ́ kejìlá oṣù tàbí ọ̀nà àwọn àwọn méje ti tẹ́tí wọn di fún ọjọ́ kejìlá yìí àwọn méje wọn ní ìjẹta. ẹ̀rọ àwọn alimadari kù alisilamiya àwọn ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ islam ilé ẹ̀kọ́ sí tọ́pì ilé ẹ̀kọ́ sí àwọn náà rí àwọn náà máa tayọ mọ ọjọ́ bí anábì sọlọ láàbọ̀ àdìrò àdìrò yi. Na máa di nǹkan yìí. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àwọn àmì àwọn àmì tó lápẹ̀rẹ̀ nínú ẹ̀sìn tó ẹ pé wọ́n máa ọjọ́ bí máa nǹkan yìí. Ah, ọ̀rọ̀ yìí lágbára débi pé láìpẹ́ yìí nínú nǹkan tí a ò mọ̀ tẹ́lẹ̀ níbi ọdún mẹ́wàá sẹ́yìn tí n bá bù kéré jù àbí tí n bá bù púpọ̀ jù tí n bá bù púpọ̀ jù púpọ̀ jù ní ọdún mẹ́wàá sẹ́yìn ìdí ẹ̀sùn lè rárá tí n bá bù pọ̀ a ò mọ̀ orí ẹ̀ tẹ́lẹ̀ ó ti báwọn yẹn náà ṣe àbíbá lè fún yóò fún amẹ́ríkà lọ́mọ́ àrùn láàrin àwọn ẹ̀sùn ti bá dé pé wọ́n ń gé kéèkì wọ́n ń gé kéèkì ọjọ́ ìgbà àgbẹ̀bí sallallahu alaihi wasallam wọ́n ń gé kéèkì báyìí. àtẹ̀mọ̀ yìí pé àwọn Yorùbá máa ń kọ́ wọ́n máa ń kòwé kan fún ìyẹn pé ẹlẹ́yà kan tó bá wí àwọn tó bá jẹ́ ní pé ẹ má bínú àwọn òkè ṣe ẹlẹ́yàmẹ̀yà ṣùgbọ́n òwe tí ó ní ṣe pẹ̀lú nǹkan yìí nìyí torí pé àwọn ní pé àwọn ni wọ́n ní òòta ìgbóni àbẹ́ẹ̀kọ́ ni torí àwọn á ní àyígbà tápà ó kọ́ níbi sọ àyè gba àwọn oníbídà náà débi tí wọ́n ń dúpẹ́ kí ọjọ́ ìlú àná sallallahu alaihi wa alihi wasallam wọ́n jẹ́ ń kọ́ ní àpìbáfìdì tóyù wọ́n kọ́ fún àná sallallahu alaihi wasallam kódà tí ó di sáìnì ìfẹ́ǹtì yẹn tí ó ṣe lọ́sọ̀ọ́ gẹ́gẹ́ bí àwọn tí ò kí ṣe mùsùlùmí ṣe máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìlú tí wọ́n náà dáadáa máa ń ṣe lọ́sọ̀ọ́. Ìwà wílé làwọn àjáwò tó wọ àwùjọ wa tí ọlọ́run lọ sùn fáwọn ọ̀tá lábẹ́rẹ́ àwọn tó làwọn kúrò bẹ́ẹ̀. Ní àbẹ́jọ́ ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti rí pé ìjẹ́ Rabiul Awwal lọ́jọ́ Ànábì sallallahu

nínú àwọn olùmọ̀ọ́kọ̀ yìí pé alẹ́ ìṣẹ̀lẹ̀ náà sọ̀rọ̀ àwọn bí nínú sọ̀rọ̀ bí àwọn àwọn àwọn olùkọ́ kí ló dé tẹnu òkú nítorí pé kò sí ẹ̀rí kan pàtó fẹ́ńtò يجب التعويل عليها أو يجب التعويل عليه kò sẹ́ni kan pàtó tí èèyàn lè gbára lé lórí wípé wọ́n bí anabi sallallahu alayhi wa sallam ní ọ̀dẹ́rẹ́ al-awwal. nítorí ọ̀rẹ́ mi fi ìyapa ti wà lọ́dọ̀ àwọn olùkọ̀tàn lórí ẹ̀. bó tilẹ̀ jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlùfóò àwọn olùkọ̀tàn ní tí ọ̀pọ̀lọpọ̀ ju ìwé wọn sọ ni pé èsì iná bí anabi sallallahu alayhi wa sọ̀rọ̀ tó bá sọ wípé ó jẹ́ ànábì lóṣù yẹn ó sọ ọ́ nítorí pé lílo ìlú sí ibi tí àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùkọ́kọ́ ni. wàyí là á rí nínú àwọn olùmọ̀ nípa ìgbà tó sọ pé sẹ́fàrù nábì ànábì oṣù kejì. muharram ní sọlá kọ́kọ́ sẹ́fàrù ní sọlá kejì wọ́n ní sẹ́fàrù nábì ànábì sọlá àwọn mi sọ pé rọ̀bíọ̀lù áfíìrì ni wọ́n jẹ́ ànábì sọlá ọ̀sọ̀lá rọ́jàbù ní oṣù ẹlẹ́ẹ̀kejì àwọn míì tẹ́ wọ́n bí alẹ́bí sallallahu alayhi wa sallam ní ramadan oṣù ẹlẹ́ẹ̀kẹsàn kódà àwọn ẹ̀mí sọ̀rọ̀ láti ṣàǹkọ́ tí wọ́n bí alẹ́bí sallallahu alayhi wa sallam ní oṣù kejìlá ní ayyamu tashriq ayyamu tashriq àwọn ọjọ́ tí àwọn fi sọ lórí ẹ̀yìn àwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ọjọ́ ọdún iléyá gbogbo àwọn ọjọ́ ìrọ̀jọ́ lóru àyíyámọ̀ ìtẹ̀sílẹ̀ àyíyámọ̀ ìhákiri wọ̀ṣọ́bì àyíyámọ̀ ìhákiri wọ̀ṣọ́bì ọjọ́ jíjẹ mímu ọjọ́ ọdún wọn lọ́jọ́ yẹn lẹ́bí alẹ́bí sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà olùmọ̀ nínú kan wọn lọ́rọ̀ yìí ló fẹ́ wọn jù náà gbogbo àwọn ìyapa yìí ní ọba tó ti rí bẹ́ẹ̀ nítorí wípé ọ̀rọ̀ ọjọ́ bíi anabi sallallahu alaihi wasallam yìí sọ̀rọ̀ táwọn fi sinú ọba ni tí wọ́n yẹ kọ́rọ̀ táwọn fi sinú ọba ni ní táwọn fi sinú ọba ò ní ga ojú tó báyìí tó bá yẹ kó ọjọ́ yẹn ọlọ́ọ̀bà lọ́sùn bá ara dára fẹ́ kí. a máa ká máa pàtàkì ọjọ́ yẹn láti máa sẹ́gun lọ́jọ́ yẹn kò bá ti di tí ó dàrú ọdún léyà dàrú ọjọ́ ọjọ́ wò léyà ọjọ́ oṣù gbogbo ayé lọ́pàá pé a máa sọ ọdún léyà ní ọjọ́ ṣe ọjọ́ kejì ọjọ́ tọba tọba lọ sí arọ́fà ọjọ́ tó ti lọ sí arọ́fà ọjọ́ kẹsàn-án àwọn léyà lọ́jọ́ ìwà ìdí torí pé ẹ̀rí wà lórí ẹ̀ nínú Al-Qur'an nínú sẹ́yìn àti nínú ìjìmá sórí àyíkú ọjọ́ kẹwàá òun náà lámà sí ọdún ìléyà bákan náà a máa bẹ̀rẹ̀ àwẹ̀ ní oṣù rọ̀mọ̀bọ́n nígbà tá a bá ti rí oṣù rọ̀mọ̀bọ́n tí mo ní yẹtí sí wà á fi rí ní yẹtí a máa bẹ̀rẹ̀ àwẹ̀ nígbà tí a bá ti rí oṣù rọ̀mọ̀bọ́n tó yẹ a sì máa tún nígbà tí a bá ti rí oṣù ṣàwáàlì eléyìí báyìí ìpanukọ̀ wo ìtùnú ayé mi àbẹ̀kọ̀ lẹ́kọ̀ọ́ àmà gbàwé àṣùrọ̀ àti tàṣùwàá tàṣùwàá àwọn ìyá ní tàṣùwàá àti àṣùwàá kò ní jẹ́bẹ̀ ẹ̀jẹ̀ àwọn tuntun dáadáa àṣùrọ̀ àti tàṣùwàá. àwọn méjèèjì yá máa gbà lọ́pọ̀ ọjọ́ kẹsàn-án oṣù muharram àtọjọ́ kẹwàá oṣù muharram tó dojú ìjọba ọjọ́ jíwá ọjọ́ ọdún ló bá máa péjọ papọ̀ lọ́jọ́ yẹn torí dábẹ́ ń pe nǹkan lọ́dún òun náà ni ìsìmẹ́rì náà ti fi lè káwọn yẹn máa péjọ ńbẹ. wọ ìbùhárò fọ́ọ̀tù ọ̀fùrù ká máa ṣàfihàn ìdùnnú àtayọ̀ àti pé kọjọ́ yẹn lóde tí ó máa pa ara rẹ̀ ìmọ̀ bí kọ́ ìmọ̀ bí àwòdì rúwẹ̀ àwòdì àwòdì sẹ́nà àwòdì àwòdì sẹ́nà bóyá lọ́sẹ̀ ọ̀sẹ̀ ni nǹkan yẹn máa wáyé ní àbílẹ̀ tó kù ní síra yìí ọjọ́ júmọ̀ ẹ̀ náà ọjọ́ tí òjò júmọ̀ wo ìsinmi lọ́wọ́ mi ó sì jẹ́ pé ọjọ́ bí ànábì sọlọ́ ọ̀sán àti oṣù tó bí ànábì ti wá ju káàmù ìyàpá lórí ẹ̀ tó bá yẹ káàtì sinú ọba lọ́sùn bá ọ̀nà tààdà tó bá yẹ pé ìsinú ọba ìlú oṣù yẹn ló ti káàmù ìsìnrẹ́tì ọjọ́ àbí ànábì sọlọ́ ọ̀sán àti bẹ́ẹ̀ lànà bí sọlá ọ̀sán àwọn ọ̀báyọ̀ ojú ẹ̀sìn wa àmọ́ torí pé nǹkan yẹn ànábì òṣèlú ni ànábì òṣèlú nítorí ẹ̀ lẹ́ẹ̀fín ní ẹ̀rí pàtó torí pé oṣù báyìí nábì ànábì sọlá máa rẹ̀ sọlá kódà ọdún tí wọ́n bí ànábì sọ̀rọ̀ náà sọ̀rọ̀ àbí yàgbẹ́ ló wà lórí ẹ̀lẹ́dà àwọn afá ọdún tó bí ànábì. ó tilẹ̀ jẹ́ pé àwọn olùyọ̀ tó pọ̀ jù wọ́n sọ̀rọ̀ wọ́n bí ànábì sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ní àyàmọ̀ ètò ọdún olórin yóò nábì ànábì sọ̀rọ̀ náà sọ̀rọ̀ tó pọ̀ jù nínú àwọn olùkọ̀tà yẹn. ṣùgbọ́n àwọn míì sọ pé kódà síwájú ọdún olórin bí ọdún mẹ́wàá àwọn míì ní bí oṣù mẹ́rin àwọn míì ní bí ọjọ́ mẹ́wàá lẹ́yìn ọdún olóore ní wọ́n bí alẹ́ sọ̀rọ̀ àṣọlá ìyàtọ̀ ní tó wà lórí ọjọ́ tó bí alẹ́ sọ̀rọ̀ àṣọlá kí ló fà á tó pé nǹkan yìí náà nǹkan yìí kò ń ṣe dáàbò bí sílẹ̀ wà lẹ́sùn táwọn ọkọ̀ àlàmà tó wáyé pé ẹ̀sìn ni ẹ̀sìn kíláà ẹ̀sìn yẹn nítorí àwọn ọlọ́ọ̀bà lọ́sùn máa ń dára fi dá wa nítorí àwọn ọlọ́ọ̀bà lè yára fi sọ síra kalẹ̀ láti wá sàlàyé ẹ̀sìn fún wa ni. tó bá yẹ pé ká fi ọjọ́ bí ànábì sọlá islam sí náà ọba báyìí káyọ̀ sí lọ́wọ́ ni kò ní sí yapa báyìí kò ní sí yapa. sùlátà báyìí báyìí tó wò ó lórí ọjọ́ ọjọ́ bí ànábì sọlá islam sí yaba wà mẹ́fà. bó tilẹ̀ jẹ́ ìṣẹ̀lẹ̀ ọdún olórin yìí ìṣẹ̀lẹ̀ kan tó ní ìtàn nínú ìsìlámù yìí òun ni àwọn alágbára kan láti ilẹ̀ yamẹ̀ wọ́n gbéra láti wá wó káàdà lọ́jọ́ náà lọ́wọ́ ibi tí wọ́n ní agbára dé èrè ni wọ́n gbó títí dòní títí dayé lónìí gbogbo ẹnikẹ́ni tó bá gbó èrè alágbára ni tọ́sù wà dáadáa torí pé erin náà ó ti ẹranko kan sí ọrọ̀ bẹ́ẹ̀ láti mú bọ̀. òbí ìbá fi lè rí orin dùn alágbára èèyàn ní títí dayé lónìí. ọ̀rẹ́ sẹ́ni tí ó rẹ̀ yẹn ti ń gbé erin tí ò ni tí ni ní bẹ́ẹ̀ nìjọ́ dé báyìí àwọn alágbára lè lóyún wọn fẹ́ lọ́wọ́ sábà lọ́jọ́ yẹn wọ́n gbé erin láti ilẹ̀ Yemen torí ọ̀tá tó gbére ń bẹ láàrin àwọn ará Yemen àti àwọn ará ah, Saudi Arabia sọ̀rọ̀ wá wò fún nǹkan táwọn ṣe ní àwọn ọ̀lọ́wọ́ ta àgbà. torí àwọn náà mọ pàtàkì nǹkan ọ̀rọ̀ bó ṣe ní bó ṣe ní ìtòtó nínú tan àwọn lágbára lóyè ṣe ń jẹ́nu yìí fáwọn lágbára tó ń kọ́. ọjọ́ yìí kò sí mùsùlùmí kan lórí ilẹ̀ tó lè dáàbò bo ìlú ọlọ́ọ̀ba tó lè dáàbò bo tó lè tètè mùsùlùmí rẹ̀ wá wà ní à ń sọ ọ̀tà àwọn tẹ́lẹ̀ kí wọ́n lágbára láti dáàbò láti gbójú àwọn èyí láti dáàbò ilé ọlọ́ọ̀ba torí ọlọ́ọ̀ba lọ́sùn ọlọ́run ọba fúnra ara rẹ̀ lọ́dọ̀ àbùdó rí rẹ̀ eléyìí lágbára débi pé odidi sọ́rọ̀ sọ́nà ọ̀kan án ọlọ́ba àlejòlá pé lórúkọ sọ́rọ̀ tó fi sọ́rọ̀ tó fi sọ́rọ̀ sọ́nà ọba àlejòlá fi sọ ìta àwọn ìdí ilé rẹ̀ ìdá àlàmtọ́rọ̀ tó ń fafá ilẹ̀ ọ̀rọ̀ ìgbà bí asáàbì fi ọlọ́ni ànábi òrí bí ọlọ́run ọba ṣé o òṣìṣẹ́ náà bá yẹn ti pẹ̀lú wọn ni ọlọ́run wá tó ti bẹ́ẹ̀ pẹ̀lú wọn gbà yẹn àyẹ̀tì lágbára ẹ̀dùn ní ìfúnlẹ́lẹ́ tó ju bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ ọlọ́ọ̀bá yìí Allah subhanahu wa ta'ala ọba tó ìdáàbò yóò fún kẹrẹ alam yaj'al kaydahum fi tadlil ìjọba ọba ní kẹlẹ́ ọ̀sẹ̀ ètè wọn di àlòyí náà lọ́wọ́ gbogbo ètè wọn lọ́gbára wọn lọ́wọ́ bá sọ dànù wọn lọ́wọ́. wà á ò sálà àlẹ́yìn ìfọyọ̀rọ̀ àbàbí ọlọ́ọ̀bá ńlá àwọn ẹyẹ kan tí wọ́n tẹ́kọ̀ọ́ ní àbàbí àwọn ẹyẹ yìí wà á lọ́ máa gbé òkò nínú ná wà á lọ́ máa wá wọnú náà sì jì dáhùn ní ìlú ìṣèjì àwọn ọ̀sẹ̀ ní sì jì wà á lọ́ máa fi ẹnu gbé òkò nínú mẹ́ta tẹ́kọ̀ọ́ ní sì jì iná yẹn ọlọ́run bá jí yẹn rẹ̀ láyé tọ́kọ̀ náà kọ́ran pé iná tó ti gbóná jù gan. àwọn èèyàn máa lọ sọnù bí èkó ní iná yẹn wọ́n máa wá lọ náà látòkè. ẹ̀kọ́ ń bẹ ní báyìí gan tí kò ti dayé lónìí nǹkan ogun tó lágbára jù ní sábàǹjì látòkè láti tó fi dè níyì ní tó lágbára jù ní òkè ní sábàǹjì látòkè sọlọ́jọ́ náà lọ́run ọlọ́run alọ́kùn hàn àgbára ń káwọn ẹ̀yẹ ìtọ́ máa jù kálí wọn lórí lábẹ́ òkú ẹ̀yẹ tó èkó fọ́nà ń tẹ̀lé gbé nínú náà jù fẹ̀jà àdàhùn kàásì mákòó ọlọ́run bá wà pa wọn lẹ́wọ́n wá sọ wọ́n jà ẹjọ́ bíi ẹrù pẹ̀lú eré àti gbogbo báyìí tó dúró ọlọ́run jà sọ wọ́n di ibẹ̀ bíi koríko tẹ́rẹ̀ jẹ ọdún yìí ni wọ́n bí alẹ́ sọlọ́lá sọlá nínú ìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùkọ́ àwọn àmì ìfaramọ́ ọjọ́ wo nábì anábì sọlọ lọ́wọ́ sọlọ àmọ́ àwọn olùmọ̀ náà tó ti yapa lórí ẹ̀ lóye tó yapa yẹn òkè wá ní òun lẹ́lẹ̀tẹ̀lẹ̀ rárá lórí ọjọ́ nábì anábì sọlọ sọlọ kí ló fà sí òfin lẹ́tẹ̀lẹ̀ torí àárí ẹ̀rí nínú bukori àti muslim tó fi rinlẹ̀ pẹ̀yẹpẹ̀yẹ kó wọ́n bí anábì sọlọ sọlọ ní ọjọ́ mande nínú ká padà mẹ́rin wá lórí ọdún sábà tẹ̀lé torí pé wọ́n bí anábì lọ́jọ́ mande anábì sì máa ń ẹni tó ṣáájú wọn lórí ọ̀rọ̀ ní alimami Suyuti alimami Suyuti rahimahullahu ta'ala wa afa anna wa anwa ọlọ́run kọ́ bá wa sí àkọ́lọ́ àtàkùnjẹ fún alimami Suyuti alimami Suyuti ń bá pàtó bí ilẹ̀ nílé fífi alimami Suyuti fífi yìí náà ṣe àríyá òun alimami Suyuti ṣùgbọ́n àgbà fún àlejò wọn yìí ṣùgbọ́n yorì fúdú kó bá ìmọ̀ sí ó ti débi wípé bí wọ́n ti ní ìmọ̀ àdìsí tó àwọn àdìsí tí àwọn àdìsí burúkú nítorí pé wọ́n fẹ́ múlẹ̀ ìsìnkú fi yà àti àṣà àríyá wọ́n dẹ̀ sọ̀ ha àdìsí tó wà mọ̀ àdìsí mọ̀ òwúrẹ̀ wọ́n dẹ̀ sọ̀ ha rẹ̀. mo ò ṣàìṣe bẹ́ẹ̀ náà níbi ọ̀rọ̀ àlùmọ́lùdù nàbàwì hadithu mursal wọ́n dẹ̀ àtúnájà mursal tó wọ́n tẹ̀rí lórí pàtàkì mọ́lùdù àlọ́dún sallallahu alaihi káàpadà mẹ́nu wà ní sọlọ tẹ̀rí. Ebi táà sí padà lọ ni pé gbogbo àwọn ìrújú táwọn tí wọ́n ń ṣe tí wọ́n máa ń mú wa pẹ̀lú ìgbọ́nà ẹjọ́ fún fún láti rí kàn gbogbo ẹni tó bá máa kọ tó bá máa kà. síra kan bẹ tó bí àdáadáa inú síra yẹn yóò wà nù kẹsàn-án bá wa sọ̀rọ̀. tẹ́ ẹ bá fẹ́ mọ ọ̀rọ̀ àlàyé tó kún rẹ́rẹ́ nípa àlọ́lùdù nàbàwù. síra tí bàbá wa Abubakar Jabir Aljazairi Abubakar Abubakar Jabir Abubakar Jabir Aljazairi rahimallahu ta'ala. síra tí wọ́n kọ́ الإنصاف فيما قيل في المولد النبوي بين الغلو والإجحاف سرع يداجا sùgbọ́n àwọn àlàyé tí mo ń sọ yìí pátá ni wọ́n kó wá nínú tẹ́ra yìí yìí sọlọ́ ìtẹ̀lé ìjọba tó wá fìdí láìpẹ́ yìí á lọ sílẹ̀. àwọn àwùjí táwọn tí wọ́n ń sọ ìmọ̀lùdù nàbàwí tó ń gbé tí wọ́n ń kó wá láti fìdí ẹ̀ múlẹ̀ pé káṣẹ́ lólídà nẹ́bì ṣe nǹkan tó fẹsẹ̀ múlẹ̀ múlẹ̀ owó ẹ̀ láwọn padà yanjú náà lẹ́yìn tá a ti ṣàlàyé fún wa nípa bíbí ànábì sallallahu alaihi wasallam àti àwọn ìyapa tó wà níbi bíbí ànábì sallallahu alaihi wasallam kódà níbi oṣù nínú ọ̀dí òlà wàlúwàlú àwọn olùmọ́tòṣe ìyapa tó péjú péjì láàyè àrínú wọn náà ló ti tẹ̀sán wọn bí àlẹ́ ìṣẹ̀lẹ̀ máa ọ̀sẹ̀ wọn yà fún bẹ́ẹ̀ lóko lórí pé ọjọ́ méjìlá ni wọ́n bí alẹ́bí sọlọ́lá ọ̀sẹ̀ la. nítorí ẹ̀kọ́ sẹ́ẹ̀dì kan pàtó báyìí wọ́n gbé wọn bí alẹ́bí sọlọ́lá ọ̀sẹ̀ la kejìlá oṣù ní ìlà wà kò dẹ̀ sí ẹ̀rí kẹ̀kẹ́ wípé alẹ́bí sọlọ́lá ọ̀sẹ̀ ya ọjọ́ kejìlá oṣù ní ìlà wà ní yà tẹ́tọ̀ fún ìmọ̀ لو كان فيه خير لسبقونا إليه ثم يقولون عندي كما سمولد النبي صلى الله عليه وسلم ànábì sọlọ lọ́wọ́ sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ bí ọ̀gá sáájú wa lọ síbẹ̀ torí bí àlùmọ́ọ́lì ní nàbà wí ìgbà rúṣù díta fẹ̀lkọ́rì ní sọ́ọ̀dì àìhùjìrì wọ́n já àlùmọ́ọ́lì ní nàbà wí lẹ̀ ní ọgọ́rùn-ún ọdún keje lẹ́yìn yíjú ànábì sọlọ lọ́wọ́ sọlọ ọgọ́rùn-ún ọdún alákọ̀ọ́kọ́ ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje seventh century after the demise of uh, after the hijra after migration lẹ́yìn sọ̀rọ̀ náà sọ̀rọ̀ láti má kàlọ́ sí nàìjíríà ìgbà yẹn ni wọ́n dá lẹ́yìn ìjọba yìí àwọn tó dẹ̀ dá lórí ìjọba yìí lọ́rẹ́ àwọn fàṣẹlì yìí ni àtàlù ẹ̀ bàkọ̀ọ̀lù àwọn tó fẹ́ jẹun ni àwọn tí wọ́n fẹ́ pé wọ́n fẹ́ ti pọ̀ wọ́n pín àwọn ni wọ́n dá lẹ̀ àwọn alifáfẹ́ ni yún àwọn ìjọ tí wọ́n sẹ́ra wọn ti tí ọ̀dọ̀ fáfẹ́ náà àzàhárọ̀ ìkànnì àwọn ọmọ anabi sallallahu alaihi wasallam tó ju anabi jùlọ ni fáfẹ́ náà wọ́n láwọn ni ìjọ fáfẹ́ náà lọ́jọ́ pé àwọn ní kíni wọn alifáfẹ́ ni yún àwọn ṣíà ni ṣíà ni wọ́n sábà wọn ṣíà ni mọ́ńsà fi jù lórí ìfẹ́ àwọn ará ilé anabi sallallahu alaihi wasallam lórí ti anabi nìkan náà dálẹ̀ wọ́n dá máwúlídù fáfẹ́ náà lẹ̀ àti máwúlídù kíni àti àlì àyíyí ṣèkéyì ìwà àwọn eléyìí wọ́n ń jẹ ìwà ìjọba tẹ̀wárà wọn tí wọ́n jẹ́ alẹ́ wọ̀ sáà nẹ́bí sọ̀rọ̀ láwọ̀ sọ̀rọ̀ ni wọ́n. torí pé ẹ̀rí kiri lọ wípé ọjọ́ kejìlá oṣù rẹ̀ ní ìlà wà ní ẹgbẹ́ làlẹ́bí jáde láyé tí ọjọ́ ọdún àlẹ́bí ni wọ́n ń pè lọ́jọ́ bí àlẹ́bí fún wa. òkú àlẹ́bí sọ̀rọ̀ láwọ̀ sọ̀rọ̀ làwọn tí bá ń jẹ náà dídì sòrí ìbáyìí rèé bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. àlùmọ́nì sì rè pé àwọn náà wá gbìyànjú láti kó àwọn ìrújú wá lóríṣiríṣi láti sọpọ́tì àlùmọ́nì náà lọ. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìrújú jẹ́ rí sí àwọn tí ó kéwú nínú àwọn oníjíjà àtẹ́ńfà káàkiri lónìí àwọn ìrújú tó ń mọ́ látọ̀dọ̀ àlùmọ́nì sì rè pé tàwọn bẹ̀rẹ̀ sí máa kà á sí ẹ̀yìn òní pé lẹ́yìn àwọn ìkájà ìmọ̀mùsì yóò tẹ̀sán òsì ìjọba àbí ìgbàdàn sọ́wọ́n tòlẹ́gbẹ́ ní ẹgbẹ́ tí mo wá àdìrí rẹ̀ mi ọdún yẹn ìdí ti wà lẹ̀ àlùmọ́mù tí ó ń dé lọ sáájú yín lórí ẹ̀. sọkọ́lá wà lọ́sùn náà ọ̀gá ọ̀gá àtòrí yìí ni àlùmọ́mù tí yóò pè. náà náà eléyìí báyìí ní nǹkan aláwọ̀kọ́ ta ní láti mọ̀ nípa àlùmọ́lì ìdàgbàwì. ẹ̀ aláwùjọ wa lónìí tó bá ti di lọ́la báyìí òun ni mo ní mọ́wúlídìí oṣooṣù láti ní lọ́la. àwọn mùsùlùmí yìí yẹn dídé di pé wọ́n ti padà lọ bá ìjọba àgbà tíjọba padà dìkẹ́ olùdé fún ọdún tí wọ́n ti ti ní Islam. wọ́n padà jajajaja àgbàgbà olùdé dídíà ìjọ pé gọ́ọ̀mẹ̀ntì di fẹ́ ọ̀la ọjọ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu tẹ́ tó kéde torí ọ̀gbọ́n bíbí mẹ́ta yìí. kí ló fà á wọ́n ní ṣe wọ́n di fẹ́ ọdún báwọn kírísímàsì náà lọ́jọ́ ọjọ́ bí àlejò yìí ta ee ti jọra yín náà nù. ọ̀dọ̀ wọn náà ti mú àwọn kírísítẹ̀n ní máa ń sọjọ́ bí àlejò yìí kò dẹ̀ sẹ́ẹ̀rì kẹta ní bábí from Genesis to Revelation wọ́n bí àlejò yìí ta ní twenty five of December twenty six of December ẹni tó bá mọ̀ nínú kírísítẹ̀n kó mú ọkọ̀ wá gbà má bò ẹni tó bá lè mú wa nínú christian from genesis to revolution wọ́n bí anabi ẹ̀yìn sáré twenty five twenty six of december wàlláhi làbúrò nítorí mi. ẹ̀rọ ìwé kò sí ẹjẹ́ lọ́jáde ni wọ́n á jẹ fóònù. ẹ ẹ lè gbá láyé láyé láyé bí o ṣe fẹ́ rí o ṣe ìpínlẹ̀ mi kò kò fẹ́ ìlú àgbẹ̀bí sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ní àti pé wọ́n jọra wọn jẹ wọ́n jọra wọn jẹ àfikọ́lọ̀ balẹ̀ sùnmọ́ ọ̀gá ọ̀gá ọ̀gá àwọn mùsùlùmí. Ànábì sọ̀lá sọ̀rọ̀ bẹ́ẹ̀ fi kẹ́hìn ìlà tàbí ìlú ní sánà ní mẹ́tẹ́lá kọ́bla kò sí rọ̀ bìí bí wàbírọ̀ àti ìbírọ̀ yìí hàtà làwùdókòlò ojú ọ̀bọ̀ bíi mẹ́tẹ́kọ́n tó lóṣù. قالوا اليهود والنصارى قال فمن anabi sọlá sọlá ní ẹ̀yin ìjọ mi ẹ máa tẹ̀lé ojú ọ̀nà àwọn tó ṣáájú yín síbùrọ̀ bí síbùrù ní dèdè ọwọ́ kan yẹn pé dèdè páàmù kan láti bí síbì yẹn gbèrè síbùrù báyìí tọ́ba ti tó ń gbèsè tó ń bẹ̀ ẹ̀yin yóò gbé tẹ̀lé wọn bẹ́ẹ̀ wọn ẹ̀yin máa ṣáájú yín jù bẹ́ẹ̀ lọ wàbí rán àǹdí di rán àti ní èdè ìdánwò kan báyìí ẹ̀ máa fi tẹ̀lé wọn. hàtà aláwùjọ kan ní ìjọ sọ̀rọ̀ lọ́bì àlejò débi pé tí àwọn ìjọ tó ṣáájú yín tẹ́ bá ń wọnú aláwùjọ báyìí dada kọ́ńtù ló wù ẹ̀yin náà gbogbo wa aláǹgbárí òkú aláǹgbáríkà yìí ká ẹ̀yin náà bá máa wọ inú bẹ̀ lọ ibi tẹ́ bọ̀ ní. àwọn sábà wà ní àyàwó wa ní sọ̀rọ̀ sáwọn yàwó dàbí ẹ̀ sọ̀rọ̀ àti ìgbàlẹ̀ wa níbi ní fámẹ̀ tí bá wá sí àwọn tàbí wa ní. àwọn náà ní ẹ padà máa tẹ̀lé wọn a tẹ̀lé wọn débi débi wípé mùsùlùmí padà ń ti lọ́dún aleyhi masalaatu wasalaam ọlọ́run kọ́ bá a kí àwọn méjèèjì àtàlẹ́bí sọ̀rọ̀lá fún àtàlẹ́bí wa àyíṣà. tó gbogbo ẹni tí bá ti ń pe alimọ́lìdì lọ́dọ̀wé ìwé ẹni bẹ́ẹ̀ kọ́ sí àwọn nàkọ́rọ̀ mi. aleyhi sọ̀rọ̀lá fún àwọn ìgbàgbé ìrìnsẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ àbí kọ́ọ́lì sàhúwà mẹ́lẹ̀. gbogbo ẹni yòówù tó bá ń ṣe bí àwọn ìjọba ti dẹ̀ ó ti wà lára wọn ó ti dára wọn. sọ̀rọ̀ bá tó kọ́ wa kúrò níbi ẹ̀wọ̀n àbúrò yìí náà àkíni àwọn ìrújú tó máa ń mú wá lórí títí ayẹyẹ ọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam. àmú ní kí awòsíra bàbá wa tí wọ́n ń pè ní Abubakar Jabir al-Jazairi wọ́n ọmọ ìfà àlà láti ẹni bàbá yẹn kú. bàbá dàgbà dáadáa bàbá yìí dàgbà dáadáa ẹni tó wà ní bàbá yẹn bàbá yẹn dàgbà fẹ́rẹ́ tẹ́lẹ̀ kò sí ẹni dídí ẹyọ kan nínú ìgbà wọn wọn wò wá mẹ́ńtì tó lọ sí ọgọ́rùn tó kùn ọ̀sẹ̀ lọ. nínú àwọn àgbà àfa tí wọ́n máa ń tìlẹ̀ ẹ̀rẹ́kọ̀ọ́ ní mọ́sáàtì àlẹ́bí sọ̀rọ̀ máa sọ̀rọ̀ mi. ṣùgbọ́n bàbá yìí kọ́ sí àkọlé àwọn jamaat tẹ̀lé ìṣẹ́ṣe yìí jamaat tẹ̀lé ìṣẹ́ṣe yìí àwọn àbá àkóyá wọn yìí nínú àwọn tó kóyá wọn oníṣẹ́ ìyáṣíyá àníyájílé tó ní wọn lọ́wọ́ àwọn ìdí tó kọ́lọ́ bàbá wa kà wọn láti kó nínú àwọn tó kóyá wọn oníṣẹ́ ìfọ̀rọ̀lẹ́ ìwé hajj mẹ́tọ́lì tó ní wọn àwọn àbá àtètè kà wọn ní ìṣẹ́ àwọn àbá sì lè wọra wọn rà kama bì kama rà kama fìlé kòyí báyìí sùn torí pé àwọn ipá wọn jẹ bí àwọn àwọn jẹ ẹni tí ń pèsè sí jọ̀nà náà gbà nítorí àwọn òsì gbọ́dọ̀ bá a bọ́dì fún àmọ́ ẹ̀nà ń pèsè sí jọ̀nà náà gbà lọ́sùn fáwọn ọ̀sán àlọ́. الإنسان بما قيل في المولد من الغلو والإسحاف هذه القرآن والوين بكنا هو والأوجه أرى وهم مولودي مولودي قو يوزك مولدي مولدي láàmù yẹn ó bá fẹ́ sọ̀rọ̀ lóde lòlúdì lòlúdì ìyẹn máa ń pèsè ó dáadáa wò. tí wọ́n lè ní máwùlídù nàbí wọ́n sọ pé àlè máwùlídù nàbàwì fúra ń sàn. naam naam bàbá yóò sàlàyé mú àwọn ọ̀rọ̀ wa lórí àwọn ìrújú tí àwọn tí wọ́n máa ń ṣe alimawulidu nàbàwì ayé ẹjọ́ bí alẹ́ bí sàlọ́lá sàlám àwọn ẹ̀rí àwọn ẹ̀rí tí wọ́n máa ń mú wa. wọ́n mú àwọn ìrújú yẹn wá náà alákọ̀ọ́kọ́ nínú àwọn ìrújú tó máa mú wá nínú àti ti ti ayẹyẹ ìtayẹ ọjọ́ bí àná ìfọ̀lọ́sọ̀rọ̀ nílẹ̀ òun tó káwọn náà zikra káwọn náà tán. يتذكر فيها المسلمون نبيه صلى الله عليه وسلم فيزداد حبه وتعظيمه له ولي àǹtí rẹ àǹtí rẹ sí ànábì lọ́dọọdún yìí ìsáyẹ ọjọ́ bí ànábì sọlá ọ̀sọ́lá yìí àwòrán ká ní ọjọ́ kẹta yàtẹ́tọ̀ fún ànábì lọ́dọọdún ká ní ọjọ́ kẹta àbíjì ànábì lọ́dọọdún ànábì tó lójú bẹ́ẹ̀ lọ. wọ́n mọ iná ni wọ́n mọ iná ni ànábì àtọ́jú àtọ́ta àwọn onídìrí àlẹ́ máa ń jẹ àlẹ́ jùlọ máa ń tà lẹ́bi onísùnà máa ń tẹ̀lé ní ojú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ máa jẹ àlẹ́ mi ojú máa tà lẹ́bi àtòjì àtòta wọ́n máa tẹ̀lé nìkan nìkan àwọn yòókù wa ń kọ́ àtẹ̀jù yẹn àwọn yàrá sàlátù wọ́n máa tẹ̀lé nìkan ṣe ṣe ṣe iye àwọn nǹkan yìí wọ́n kàn ń bá yín lójú yìí. Wàhánzọ́lé àlá sọ́lé sọ́lé sọ́lé yìí tẹ́ bá wá yín sí ẹ̀yẹ́ sì wá oríta ànẹ́bì sí rárá yín láyé. Èyí tẹ́ lọ níbi Tó fún ní àwọn tí ń bẹ àlẹ́bí láti ń jẹ tó tàbí ẹ̀yìn ọ̀rọ̀ máa ra ayé láti ń jẹ ara yín ni èyí ni wọ́n tàlẹ́bí fún èyí lẹ́sẹ̀ èyí ló ń fi àlẹ́bí tó ń jẹ lára yín lọ́sẹ̀ ọ̀sẹ̀ kọ́lọ̀ tó sànù wa ọlọ́run tó wá la àwọn ìyá ìlú ojú àtàwọn bá ti oníjàlá àwọn alásàrá ẹ mọ̀ àwọn nǹkan láwọn nǹkan tó ń gbìyàn ní owó tó yẹ kẹ́ di tàǹfààní kẹ́sì owó tó yẹ kẹ́ di tàǹfààní tó yára yí ẹ lọ nínú fáwọn ẹ̀ka lọ́jọ́ sẹ́ndì sẹ́ndì ẹ lọ́n kó ráwọn tó sànú wa. àwọn ìyá jùmọ̀ ìjùmọ̀ ni wàá bí tọ̀ káwọn ọmọ àbí kọ̀ sálẹ̀ wíyà sálẹ̀ wọ́n ní kíní yìí yàrá tí ọlọ́dọọdún yìí yàtọ̀ lẹ́tọ̀ọ́ sí àlùsùlùmọ́ nàlẹ́bí yahoo táwọn mùsùlùmọ́ fi rántí ànábì wọn fayazadu hubbuhum wa ta'zimuhu wa ta'zimuhu lahu ìfẹ́ wọn ma wá lékún ìbàbàrà nábì wọn ma wá lékún tabati ti nǹkan yìí. ìrújú alákọ̀ọ́kọ́ ni ìyẹ́fọ́lá òní ti rí lọ́lú àlẹ́ ìsọ̀lá ìsọ̀lá. ẹlẹ́ẹ̀kejì sàmáì bá mi sàmáì lè muhammadiyya. àwọn jẹmọ́ nínú yìí a ń sọ bí ànábì ti jẹ́ ni. gbogbo bá ànábì ti rí láti wọ fáwọn yẹn. السمائل المحمدية عسل هي ومعرفة النسب النبوي الشريف عاد جاءوا يما جمع لبي النبي تجي النبي على قليل بيتي جاء عاد جاءوا يما متى النبي تجاري أما صوت النبي صلى الله عليه وسلم كاري كاري ẹlẹ́ẹ̀kẹta ìzáàrùn إذا di wíládàtì rasúlì sọ̀lọ́lá الرسول صلى الله عليه وسلم ni tọ́jú النبي، ọ̀wá النبي lòun ẹ̀ àdébùdókòwò ní mẹ́lẹ̀ gbogbo ayé wáyé wáyé tí wọ́n lẹ́bi tó nínú oríire gbogbo wa lọ́jẹ́ wọ́n láwọn ń dunnú pẹ̀lú bíbí ànábì sọ̀rọ̀ náà sọ̀rọ̀ méjì sọ̀rọ̀ náà bá. lima yẹ dúró gáàlì kàdà sọ́ọ̀nù rọ̀túùlì wàkàmáàlì ìmáàlì bìyì. wọ́n nítorí pé ní ìbáwí ó ń tọ́ka síbi àwọn nífẹ̀ẹ́ ànábì yìí. àwọn ti ní ìmáàlì tó pé ìgbàgbọ́ tó pé làwọn nífẹ̀ẹ́ ànábì sọ̀rọ̀ náà àwọn ní ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn nǹkan táwọn ń ṣe níbi mọ́ndínlù kò jíjẹ́ pé mọ́ndínlù da ìpa àmú kọ àm à ń bá àwọn ló ń jẹjẹ. àwọn èèyàn jẹun lọ́jọ́ yẹn wọ́n jẹun sáà nẹ́bí lọ́rùn lọ́rùn. ìpààyàn mùsùlùmí àwọn ọmọ lórí bí yìí tí bọ́lá náà lọ́wọ́ láti dáma fún ìyàn lóúnjẹ jẹjẹjẹ kódà nínú ìmánì lọ́wọ́ àti àmà fún ìyàn lóúnjẹ jẹjẹjẹ wà sí àjọyọ̀ ìṣẹ̀bí ìrù lábẹ́tọ̀ fún ọmọ ẹbí kí àmà fún ìyàn lóúnjẹ jẹjẹrẹ àwọn ká dáhùn yẹn dùn sí àwọn èèyàn sì lọ́jọ́ sẹ́bí àlẹ́ nípa ọjọ́ ìyàwó mùsùlùmí máa rírì yẹ ṣùgbọ́n ìṣẹ́bí máa pa wọn lọ́jọ́ tó kú làásìyàmọ̀ bíbí yàtọ̀ ṣùkúrì níláyìí tààlà fọ́nfà jùlọ tí bá fi ń dúpọ̀ fọlọ́run ibi títẹ́ ni ẹlẹ́ẹ̀kẹ́ alẹ́kàrọ̀ àlìsínà ìwàlẹ̀ àdìsí ìlọ́wì tààlà yòókèrò àti ìkùrán rẹ̀ sọ̀lá ti alẹ́nàbí sọ̀lá sọ̀lá. a tún wá kójọ gbogbo wa kójọ pápọ̀. ní ìlànà nígbà tí kí ọ̀rọ̀ ìdẹ́gbẹ́ ọlọ́jà ìjọ wọn wá dámọ̀ lọ́bí tẹ́ kẹlẹ́ láyé seranu. àlìsínà ìwàlẹ̀ àdìsí ìlà wa kójọ kọ́ àmà mọ́wúlídù kan tí wọ́n ti lọ ní oṣù àti díẹ̀ báyìí. nígbà tí ìfẹ́lẹ̀ àwọn tó jẹ́ wà lọ fún ẹgbẹ̀rún lórí rédíò ó ní áháhá ah, ah, ah, mọ́wúlídù wa tọ́jú yìí ara ọ̀pọ̀ ni. ìtúnà wà fà súnlẹ̀ lọ́wọ́ bá àpapọ̀ àdìgbà ìtúnà wà fà súnlẹ̀ mo mo mo gbọ́ pé wọ́n lẹ́nu ẹlẹ́gbẹ̀rún àti yàrá ìlú nìkan ọlọ́run mọ́jú ní ìsinmi ọlọ́run yìí nígbà tí wọ́n bí èrè yàrá ẹ̀yìn náà ara kan àwọn bàbá wa kiri lójú òní wọ́n mú kúrẹ́yìn kúrẹ́yìn kúrẹ́yìn kúrẹ́yìn lójú ní wọ́n mú kúrẹ́yìn kárí kárí kárí. ní wọ́n rìn ọ̀rọ̀ báyìí wọ́n mú mẹ́yìn kúrẹ́yìn bàtà wọ́n ń ta kúrẹ́yìn bàtà bàtà mẹ́ẹ̀ lọ́wọ́ sí òní bàtà bàtà mẹ́yìn kúrẹ́yìn kúrẹ́yìn kúrẹ́yìn ní mẹ́yìn kúrẹ́yìn ṣùgbọ́n alhamdulilayi àwọn ọlọ́run ọtí wa nígbà láti fún ọ̀pọ̀ àríyá ilé abẹ́lẹ́wọ̀ lọ́sùn wọn tọ́lá fúnra kó bá túbọ̀ ọmọ yàrá yìí ẹlẹ́nu kì í tó tún dé bẹ̀rẹ̀ láyé yìí. láàmì àwọn eléyìí làwọn nǹkan márùn-ún tó máa ń mú wa ní àwọn ìdí ìlànà làwọn eléyìí ti sàwọn ẹ̀rí o àwọn ìlànà lásán àwọn ẹ̀dí rèé táwọn bí ń ṣe ayé ẹjọ́ bí àmẹ́jà ìyẹ̀wò àwọn ìdí náà àwọn ìgbọ́kọ̀dà wájú ọkàn yóò bí ìlà bá rí bá rí. ìdíjìdí ni kámọ́ sọ pé jì márùn-ún. bọ́ọ̀ bá wọlé táwọn wọ́n ẹgbẹ́ rẹ̀ iṣẹ́ kejì o tẹ́lẹ̀ kejì ẹ̀ bá bá lára mọ́ ẹgbẹ́ rẹ̀ òun tẹ́lẹ̀ kẹta. inú mara rẹ̀ nǹkan wà ní mọ́ ń bẹ́ wọ́n ní gbogbo àwọn ẹ̀sìn mara rẹ̀ yìí. aláì ó tóbi púpọ̀ láti fi ta ẹyẹ ọjọ́ ìyá mẹ́rin bá ọ̀sẹ̀ lọ. àwọn àfọwọ́ wọn palẹ̀ palẹ̀ palẹ̀ palẹ̀. ṣẹ́rí alákọ̀ọ́kọ́ inú ọ̀rọ̀ tó kún gbogbo ẹ̀ pátápátá fẹ́ni tí ó bá kéwu tó sì mọ ìpín ìpín kéwu. gẹ́gẹ́ kan wá bẹ̀rù wípé lábí ìdí mara àwọn tó lágbára kẹ̀ka yìí. àlejò wa rí kẹ̀kẹ́ wò kánàbí ju kéwu kéwu kéwu. tẹ̀yìn wá máa pàtàkì àwọn ẹ̀yìn múrí làákàyè ju àlejò sọ́lá sọ́lá lọ. torí ọjọ́ ìdájú bá nàbí òṣè àbẹ́rìdà náà kọ̀ àwọn àdìmára àwọn ìwà rèé ànábì ọ̀wá gbọ́ oyé ká nàbì gbèsè bẹ́ẹ̀ làwọn sálàfù náà báyọ̀ fẹ́ràn ànábì tó bóyá dé kódà wọ́n fi ẹ̀mí ara wọn ra ẹ̀mí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n gba fún ànábì sallallahu alaihi wasallam kú ìkan kan ní ọmọ pé ọyọ káwọ sàyẹ ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam nínú gbogbo ojú pẹ̀lú ìdí kan náà mára àwọn tẹ̀ka yàbí àdíjì mára àwọn náà àdíkà àwọn tó rí ìdí ní ìdí tó ń tí wọ́n máa lọ bí mẹ́wàá àdíjì ogún nínú àwọn ìdí tẹ́yìn ọmọ wọ́n láwọn ìlàlù lára àwọn ìlú fún ìlànà ọdún. alákọ̀ọ́kọ́ kásọ̀ yí pé ọjọ́ bí ànábì sọ̀rọ̀ láwọn sọ̀rọ̀ àbí tí ẹ̀rọ tí ànábì yìí. eléyìí báyìí kò ń ṣe ìdí tó fẹsẹ̀ múlẹ̀. kí ló fà á? òun ni pé tó bá jẹ́ sí pé mùsùlùmí ò bá kí ń rántí ànábì sọ̀rọ̀ láwọn sọ̀rọ̀ lójoojúmọ́ ni àbá sọ pé a ti lè wéé sí ṣùgbọ́n ó kéré jù lójoojúmọ́ ìsìnlẹ̀ ọ̀rọ̀ tí anábì sọ́nà bá sọ́ra nígbà tí ò lé nígbà tí ò dé sígbà mẹ́wàá. sọ́nà anábì sọ́nà bá sọ́ra ti pa wá láṣẹ ká máa ṣe sọ́nà àdúgbò anábì sọ́nà bá sọ́ra. bákan náà a máa kírun a máa ṣe sọ́nà àdúgbò anábì sọ́nà bá sọ́ra lórí òun a máa tòun a máa dárúkọ anábì sọ́nà bá sọ́ra lórí òun ojoojúmọ́ ayé kò sígbà tí mùsùlùmí ò fi ọ̀nà sí àlẹ́ sallallahu alaihi wa sallam. eléyìí báyìí ojú kò yàrá pé ẹni tí ò bá nífẹ̀ẹ́ ànábì ni ó sọ wípé ìfẹ́ ànábì àbí ìrántí ànábì ẹ̀kẹ́ láàrin ọdún lẹ́ẹ̀ká anabi kọjá ẹni tá a máa rántí lẹ́ẹ̀kan láàrin ọdún lójoojúmọ́ ayé ni mùsùlùmí gbọdọ̀ rántí anabi sọlá ọ̀sẹ̀lá lójú gbọdọ̀ sọ̀sọ̀lá ọ̀sẹ̀ fún anabi lójú gbọdọ̀ sàlúwà fún anabi sọlá ọ̀sẹ̀lá gbogbo ojoojúmọ́ ayé yìí ọ̀sọ́jọ́ kan láyé tí mùsùlùmí jìnnà òfin rántí anabi sọlá ọ̀sẹ̀lá. mùsùlùmí kírun lójúmọ́ máa ń kírun lóru gbogbo àwọn eléyìí lọ́nà tí anabi sọlá ọ̀sẹ̀lá níbẹ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí fún sàlájú bá lẹ́rìí sallallahu alaihi wasallam gbogbo ẹni gbàgbé bá máa ń ṣe àwọn àṣàrò sọ̀bà àti màtà ẹ rí pé níbi àṣàrò sọ̀bà ẹ rántí ànábi sallallahu alaihi wasallam nígbà mẹ́wàá nínú ẹ̀ àbí ẹ̀kọ́ ni ẹ̀yin sàlájú bá lẹ́rìí sallallahu alaihi wasallam lẹ́ẹ̀mẹ́wàá ní àṣàrò sọ̀bà ẹ tó kámá sọ àwọn àyè ní ìdókòwò tí nìtìmí dáná tí ànábì sallallahu alaihi wasallam. naam naam gbogbo ẹnikẹ́ni tí ó wà sọ fún wa yí pé ìdájọ́ ànábì bá máa sílẹ̀ ọ̀kẹ́ láàrin ọdún agbẹ́gbẹ́ni tí a sọ orí eléyìí fún ẹni tí ò bá rántí ànábì rárá tẹ́lẹ̀ tí ò bá mójútó rẹ̀ ní rẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nítorí eléyìí nǹkan tí ò fẹsẹ̀ múlẹ̀ ní tó bá sọ pé afẹ́ ya ọjọ́ kan tọ́tọ̀ láàrin ọdún bá lọ́dún tí ànábì sallallahu alaihi wasallam ẹni tí o bá ma pàtàkì tí o bá ma iyì ànábì ni ma ń ṣerú ẹ̀. ẹlẹ́ẹ̀kejì kásọ yí pé abẹ́ máa sọ ìta ànábì sallallahu alaihi wasallam abẹ́ máa dúró bá ànábì ṣe rí fáwọn èèyàn. abẹ́ máa sọ ìta mọ̀lẹ́bí ànábì sallallahu alaihi wasallam ànábì ti jáde. eléyìí náà yóò ṣe ìdí kan tí ó tó láti máa fi ṣe ayẹyẹ ọjọ́ ìjọba ànábì sallallahu alaihi wasallam. nítorí pé ká sọ pé àmọ́ yìí àbíkàtọ̀ bá ń sọ nǹkan bí ànábì ti rí àti bí màlẹ́bí ànábì ti rí kòtò kájọ kòtò kòtò ẹ̀yẹ́ bí bá ànábì yẹn tóbi tó lọ́dọ̀ wa kátó ike ẹ̀kẹ́ láàrin ọdún lámẹ̀sí. ẹ̀dá kan àǹfààní wo ni wọ́n jẹ́ pé ẹ̀ẹ̀kan láàrin ọdún láti máa sọ láti máa jí àǹfààní wo jẹ́ nígbà tó bá yẹ pé ẹ̀ẹ̀kan láàrin ọdún ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn ọjọ́ tó kù wá fílẹ̀ fún nǹkan tó bá tó wá di ẹ̀ẹ̀kan láàrin ọdún lánàá ṣe rú ẹ̀ sọ eléyìí báyìí ìdí kan tí múlẹ̀ náà nígbà kan náà nítorí pé ká

lẹ́ẹ̀kan láàrin ọdún láì fọ́ ẹni tó lè báyìí ọ̀rọ̀ tí ò tí ò bá mu. إليه تجرى يا المسلمين إن الواجب على كل مسلم ومسلمة أن يعرف نسب نبيه صلى الله عليه وسلم وصفاته كما يعرف الله تعالى ورايا لله رجل ورايا رجل المسلمين وقرايا رجل ثم إتان ملبي النبي صلى الله عليه وسلم أتير يا النبي أجب ثم صلى الله سبحانه وتعالى ọjọ́ bó ti mọ ọlọ́run bá bí asma'ihi wa sifati pẹ̀lú àwọn orúkọ àtàwọn ìròyìn ẹ̀ bẹ́ẹ̀ náà ló ti màlẹ́bí sọlá sọ ni wọ́n mọ̀ pẹ̀lú màlẹ́bí àlẹ́bí àti ìròyìn àlẹ́bí sọlá sọlá. òun ni wọn fi ní máa jí àlẹ́bí fún wa ní ju ojú ju ojú àdìmọ̀ wà lọ́jọ́ kan lọ́jà lọ́jọ́ kan ní àwọn tí wọ́n ta lọ́sọ̀ ọ̀yọ́ sẹ́ndí sẹ́ndí tí wọ́n tọ́ bá dé sọ́jà ni rárá bẹ̀rẹ̀ wákà ìgbé ń tọrọ bára rẹ̀ ní ó ti mẹ́ tọrọ bára rẹ̀ jẹjẹ. rárá bẹ̀rẹ̀ ní odidi bí kóró ìsè ìsè. mo náà nẹ́bí iṣẹ́ láti ọmọ Sudan ààrẹ mi dídí bí kóró ìsè àwọn ti ṣe báàgì. òkè ní tẹ́tí ẹ̀rọ yàrá ìlú láyé náà ló dídí bí kóró ìsè. ànábì ànábì náà kọ́lé ètò ìsè ànábì

gbogbo àwọn gbogbo láti là tí bàbá yẹn fi parí lórí fún un bẹ́ẹ̀ ọgbà ìròyìn ẹyọ kan lórí àlẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ẹlòmíì ní ju òbí ẹlòmíì ní pẹ̀lú àlẹ́ ìṣẹ̀lẹ̀ ọmọ àlẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ẹ̀ṣọ́ àtúwà ìṣègbè rẹ̀ mùsùlùmí ọmọ àlẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ẹ̀ṣọ́ àtúwà. ọmọ ìlú ní ìdáyìí ó kàn jọ bí ọ̀rọ̀ ẹ̀rín ni wàlá ọ̀rọ̀ burúkú Súrú eléyìí lọ́dọ̀ ọmọ wọn lábàá tó rọrùn lánàá bí. Bàbá rẹ̀ nǹkan tó dúdú dúdú lọ́dọ̀ òun yóò wá lọ́wọ́ lánàá bí àdúgbò àdúgbò àdúgbò ó rà nàbí yìí bí lórí ànábì òbí bíbí bó ṣe kò rí báyìí báyìí tó báyìí báyìí bá ń fi ànábì sọ̀rọ̀ bára káàkiri tó àyùmọ̀tán ni àwọn ìyá kan náà jẹ́ nǹkan lówó ṣẹ́fẹ́ èèyàn tẹ̀lé ní ọ̀sìn bàbá owó fún owó tẹ̀lé máa lọ kó wá ilé ìlẹ̀ yìí bí owó tẹ̀lé máa pẹ̀lú èrú pé owó tẹ̀ pa sọ̀rọ̀ yẹn ní mùsùlùmí kó máa lẹ́rù sọ̀rọ̀ sọ̀rọ̀ dáadáa. wàhálà làbú galahu ilẹ̀ tààlì sẹwárí eléyìí báyìí rèé tí ẹ bá fẹ́ máa lẹ́rù sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀ràn rẹ̀ ní kọjá sí pé ibi táàkì mọ irú mọ̀ yìí ibi tí ibi ká máa kẹ́kọ̀ọ́ sí كما سلايا النبي صلى الله عليه وسلم إذا لكن النبي صلى الله عليه وسلم ولا يكفي فيه مجرد سماع تلاوة قصة المولد مرة في العام كنت أقول كلام يظنهم واقعي عن النبي صلى الله عليه وسلم àti láàmú pàtàkì ànábì sallallahu alaihi wasallam lẹ́jọ́ tó gbogbo ẹ̀sìn táà ń ṣe yìí ìwé sàlàyé ẹ̀fọn wájú pé ẹ̀kan láàrin ọdún láàmú wá sàlàyé ní fáwọn èèyàn ìjẹ́jú bẹ̀rẹ̀ náà ni wọ́n ṣàlàyé ẹ̀ pẹ̀lú àwọn ará òṣèlú kékeré pẹ̀lú àwọn ará òṣèlú tó pọ̀ tẹ́sítẹ́ tọ́ba fún lọ́rùn tẹ́bá tẹ́bá tẹ́bá fún ànẹ́bì pátápátá lẹ́fun ní wákàtí kan wákàtí kan wá tó ròyìn ànẹ́bì sọ̀rọ̀ sọ̀rọ̀ wákàtí kan lẹ́fun ròyìn ànẹ́bì tọ́ba tó dọdún mi oṣù dọdún mi lẹ́yìn yẹn à ìtọ́kùsẹ̀ nìyẹn torí ilé rẹ̀ ṣe ọ̀rọ̀ kan tó tó bá làákà ká yóò tún wá bí ànábì lọ́jọ́ yìí eléyìí náà ò sí ṣe ìdí kan tí ó fẹsẹ̀ múlẹ̀ múlẹ̀ múlẹ̀ múlẹ̀ torí pé ọ̀nà méjì ni ìdùnnú yẹn lè gbáyé lè gbà wáyé ìmọ̀ àyàkú nàbẹ rọ̀súlì sọ̀lọ́lá ọ̀sọ̀lá nínú kọjá pa nàbì gẹ́gẹ́ lẹ́ ń dunu sí kí wọ́n bí àwọn bìyànjú bìyànjú ní wúni dàtí yìí àbúkọ jẹ́ pé ọjọ́ tí wọ́n bí ànábì lẹ́ ń sí kí ọjọ́ ìmọ̀ làgbà lọ́wọ́ dunú sí gbogbo ìgbà lọ́wọ́ kí ẹ máa dunú kan bí ànábì. torí pé tí kìí bá ṣe bọ́lá ọ̀rọ̀ lọ́sùn fún àwọn ọ̀rọ̀ ànábì sàánú wa ni wàlọ́ọ̀yì kì ní òkú làbá wa. gbogbo ìgbà lọ́wọ́ kí ẹ pẹ̀lú ànábì sallallahu alaihi kùlẹ́mà zẹ́tọ̀rọ̀ rọ̀súlà wọ́n wà fún àtẹ̀yìn bá ti rán àná bá ti rán sí ànábì ní ọmọ dunu wà láyọ̀ kára sí ibi wáṣí ìdúnà wáṣí ọgbọ́n ọjọ́ gbé àsìkò kan lè yọ wá sí àlẹ́ sàfihàn láwọn ìdìbò lọ́nà tá ànábì gbogbo àsìkò tó kù àgbà bí ànábì sẹ́lẹ̀ bá ọ̀sẹ̀ wà ní kára bí ànábì lẹ́bi máa tàkì kọjọ́ yẹn ni tọ́ba yẹn tó ń tún yẹn náà ọjọ́ ń gẹ́gẹ́ ànábì tó káṣí ẹgbà kọjú ọ̀nṣẹ́fù náà ọ̀nṣẹ́fù rọ̀bí awà náà ni wọ́n bí àbí ọ̀nṣẹ́fù rọ̀bí awà náà lẹ́bi kú. nítorí ẹ̀rí wàlá àṣàwò àkìlà yòókìlù ìṣìkọ́lá fàfihì ṣàfùrù orí ní ìjọ òní lẹ́bi mẹ́ta fi habibu. bàbá ní àwọn òrùka nìkan tí làákàwé rẹ̀ ń jíjẹ́ yóò máa yóò máa ṣayẹyẹ ìdùnnú ọjọ́ sí olólùfẹ́ rẹ̀ kú ọjọ́ tá a nẹ́bi jáde láyé kájẹ̀ kọjọ́ yẹn nàbí tí kọjọ́ yẹn lọ́jọ́ jáde láyé ẹjọ́ náà máa ń tún ọjọ́ yẹn rè ké ọjọ́ kan fún ọjọ́ ìbínú torí kọjọ́ yẹn ànẹ́bi sọ máa kọjá láyé ìjáde láyé ànẹ́bi sì ni mùsíbà gidi ni ẹ̀yin ọmọ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn bá nàbí tó kúta ni. láyé bá nàbí ti kú so anabi kú musiba gidi jẹni bọ́ inú wọ̀ fẹ́ kẹ́ nìkan sọ́kọ́ anabi kú ibi tó lágbára rí ọ̀rọ̀ inú kò fẹ́ kẹ́ nìkan sọ́kọ́ kẹ́ nìkan bá fi lè dìklẹ́ ikú anabi kú jàre ikú orí ọ̀ka lẹ̀ yìí tó jẹ́rẹ́ o tó bá díẹ̀ nìkan dá mi ẹ̀kọ́ sọ́kọ́ anabi kú ọ̀ya ọ̀ya ọ̀ya ọ̀ya wá dákẹ́ àwọn ti rọ̀ ẹni fún mi bàbá muhammadu ní ìrọ̀ ìlà rọ̀sùn ọ̀dẹ̀ sọ́lá ní kọ́lí فإن مات أو قتل عن صلاته أقول أخالك إن دي بريا يعني أصحاب الأحزاب ومن ينقلب إلى عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين عمر لي دي دفع يا رجل فقال رجل لي كفين الزوين لأن تبار قال يا ترى واجب من كان يعبد محمدا فإن محمدا قد مات عندما يقال نبي ليسهم ويا نبي شكور ومن كان يعبد الله فإن الله حي لا يموت mọtò bá kọ́ lọ́wọ́ ba lòún ọba tí ó máa tẹ̀mí lọ gbére tí ò ní kú ọwọ́ kà á yà mí àwọn ọmọ mi balẹ̀ kò yíba yín gan àríkú rẹ̀ di wàhálà káwọn èèyàn tó rò pé ilé ń bọ́lẹ̀ ọjọ́ tó yẹn ìbànújẹ́ gidi ló sera yi ẹni tó bá yẹ laaka yìí kan ní tó lọ́jọ́ tó ṣe lóun fẹ̀rẹ̀ bá kú so látara bá yìí eléyìí náà yìí kẹsí ò dáa yìí tó wà mú tó yẹ sílẹ̀ sallallahu sallam ayọ̀dọ̀ musiba ti ikú anabi sallallahu sallam ni musiba tó lágbára jùlọ àtọ́ba ti mùsùlùmí ni musiba ti musiba tó lágbára jù àdéhùn tó lágbára tó bá mùsùlùmí ikú anabi hatta anasahaba tawajjala alhulkanu yaqulun ọlọ́gbàá ní bí àwọn sàhábà ń sọ yí pé má aṣọ bàtù mùsíbàtù man asọ̀bàtù mùsíbàtù gbogbo ẹnikẹ́ni tí mùsíbà kẹta bá tọ́láwò tó tóbi fàlíyẹ́dùkú mùsíbàtà òbí rasúlì láyé sọlá sọlá wọ́n yà rántí mùsíbà kẹta pẹ̀lú kú àlejò kó wá gbé tẹ́jú ara wọn yóò mọ̀ pé mùsíbà kọ́ bá wọn yìí. ó wà síbà tí mùsíbà kẹta bá ẹ wo bí àwọn èèyàn ṣe ìwọ náà wò ó sùn kí ni títà àgbàbà ọba ọba ní kọ ọ̀rẹ́ ti lò síbà sálẹ̀ lò síbà olóró àwọn àtàlẹ̀ tuntun àtàlẹ̀ gbogbo alala ní òkú òkú náà nílẹ̀ olóòtú ni ó kú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ náà ti ní ìlẹ́ka méjì tú wáyé lẹ́wọ́ méjì tú. báyìí náà máa rántí ayé àpé ọlọ́run ti lánàá mi ó kú ẹ dákun tó lọ́wọ́ ẹ tí ẹ̀ka máa ti kú àdébí ṣe wá àtijọ́ ni o wọ́n rẹ̀ yóò lè kú gbogbo wa ni o kẹlẹ́ lè yọ ọmọ tèmi lé àwọn tí wọ́n níbi ànábì sọ pé mo wà tí bàtí mo tí bàbá bá yàn tó bá lágbára tí wọ́n rò pé mo tí bà wọlé kọ́nà tí mo tí bà tó bá pẹ̀lú kú ànábì ìgbà yẹn ló mà pé mo tí bà báwọn mọ́tò àbúrò bá nípa ànábì sọlá sọlá mọ́tò. ṣùgbọ́n mo sọ̀rọ̀ àbá ṣe rí kú ànábì sọlá sọlá yẹn on twelve táwọn yọ lọ máàkì tó lọ máàkì lọ́la lọ́la ẹ̀rọ mi torí ọlọ́wọ́n ba gbogbo ní kẹ́ ṣe lẹ́bùrẹ́ sí i sálẹ̀ bí náà lọ máàkì báyìí. owó àwọn ọmọ ilé tí wọ́n máa ṣe yàkàrẹ́ jíjí wọn lọ máàkì ní sẹ́díọ̀mù yóò ní dé yóò ní dé yóò rà má àmọ́ wá sí ìranù àwọn nǹkan bẹ tó yẹ ká yé nínú ẹsìn àpàgbọ àwọn èèyàn sí nǹkan tó lọ́wọ́ lọ́sùn fún àwọn ọ̀nà wa tí yóò ti jí àlẹ́ lórí làwọn èèyàn mọ̀ wá sí torí torí àsìkò wa rè wọ́n ní wọ́n ní abdul azali kan fífọ́ sàlbàtàrí yàtà ọ̀bìyà ọ̀bìyà tó ní anàlìsá anàlìsá rẹ̀ yàtà òbí يوم ولادته ويحزن عليه يوم موته فسبحان الله كيف يحاول الانسان انسان غرورا غرورا تغيير غرورا غرورا تغيير الطبيعه غرورا تغيير الطبيعه يعني عدم ما جاني يعني تود على وما جاني يمن جنوه بالمولود يوم ولادته عد نصي يوم من جدما بيجي وجه كوابجنا àdámọ́ náà bí ènìyàn yẹn wà yá ṣùgbọ́n alẹ́ yìí yá ọmọ mọ́tì níjọ́ tí yẹn bá kú níjọ́ tí yẹn bá kú àbánijẹ́ ni adẹ́kọ̀ọ́ ni àdámọ́ náà bí ènìyàn yẹn fasibhanallah wani ha min mama ni kuma Allah ba yake mare kaifa yuhawil insan غرورا كيف يحاول الانسان غرورا تغيير الطبيعه مثل كيف يحاول الانسان غرورا تغيير الطبيعه báwo lọ mọ̀jẹ́ nìyẹn tí wọ́n gbìyànjú ní ìṣe ẹ̀sìn yìí táwọn èèyàn fẹ́ ní o wọ́n yí tọ̀bí àwọn ẹ̀jẹ̀ nìyẹn wọ́n yí tọ̀bí àpadà tọ̀bí àwọn ẹ̀jẹ̀ nìyẹn níjọ́ tó bí yẹn níjọ́ bí máa dùn yẹn níjọ́ tó jáde láyé àbànújẹ́. tí wọn lórí sọlá ọsọlá ọ jáde láyé lọ́dún fún ẹ̀bù ọ̀dún ìlà wà ìbànújẹ́ lọ́yẹ kìí ṣègbè ní. àwọn tí wọ́n ń jàǹkà yìí lẹ̀ ìjọ tí ìlú ṣe ìlú ti wọn tí wọ́n ní àwọn tí wọ́n tí wọ́n ṣàlejò pẹ̀lú ẹ̀jẹ̀ tó tí wọ́n máa ń banújẹ́ ni. wọ́n á mú ọjọ́ yẹn lọ́jọ́ máa fi dúra wọn ní àdá ní ìdá ní ọ̀bẹ ọjọ́ ẹlẹ́kùn tó yẹ náà bàtí ẹ̀yìn òtí mà yí pé wọ́n ń yọ pẹ̀lú bánẹ́bí jáde láyé nìyí wọ́n fún àwọn bàbá nẹ́bí gan òjì tí ní nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n gbà pé áyì lọ́yẹ kó yẹ ti ọlọ́wọ́ bá ṣùgbọ́n ìlú ó jẹ́ sáré bí wọ́n fún wọn mú lọ́jọ́ òdòdó ọjọ́ tí ìṣe ni wọ́n wọn mú lọ́jọ́ sójú sí kẹfà ṣẹta nẹ́bì sáré ń jẹ́ hùsẹ́nì sójú hùsẹ́nì ṣe ẹmọ ọmọ ọmọ nẹ́bì nẹ́bì sójú torí ìyà nẹ́bì ni hùsẹ́nì bí ń jẹ́ yà àlẹ́ ìwọ̀n ẹ̀rọ ń gbé ayé torí pé hùsẹ́nì kú ẹ̀ lè dúró ayé dànù dídé bá nẹ́bì sọ́lá sọ́ra kú ẹ̀ wá ń jẹun lọ́jọ́ yẹn ọba gbẹ̀tẹ̀ rílẹ̀ tí ò sí yàgbá mẹ́ pé ọjọ́ ẹ̀bù ọjọ́ kejìlá ọ̀rọ̀ bí ìlàwọ̀ ọ̀nà ọ̀nà ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ làǹkú. ó gbẹ̀tẹ̀ rílẹ̀ náà torí pé gbà yẹn rèé wọ́n ti bẹ̀rẹ̀ sí máa ṣe nǹka wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe nǹka láti bá kéde láti yí jẹ̀rà láti mú nǹka. ṣùgbọ́n bàtọ́ bí ànábì kò sẹ́ni títí tí kò sá ń gbà yẹn tó bá wọn lọ́wọ́ rẹ̀ aláìmọ̀kọ́ máa gbà ní wọn àníyápá ti wà lórí bí ànábì sàlá sàlá. wọ́n lẹ́ni bá nínú sọ́rọ́tù júmọ̀ ọlọ́run àwọn sọ́rọ́ sọ́rọ́ ló gbèjì láàrin àwọn tí ò máa ka àwọn tí ò máa kọ máa ka àwọn ju aláìní máa kọ máa ka ọlọ́run ló gbèjì láàrin wọn. àwọn lábọ́wá rèé ìmìjú ni wọn tó torí àwọn ọmọ òǹkà nítorí ẹgbẹ́ tó yìí ṣẹlẹ̀ náà fi ń ṣe àwọn ìgbà tó bá ṣẹlẹ̀ lásìkò yẹn mọ́lẹ̀ ṣùgbọ́n bàbá pé ó sànù wa ṣò wá àtìkó ti lọ́jà àtìkó ti ó ti lọ́jà àyà tí mo kàlẹ́ kan nípa àyà ikú alẹ́ sẹ́lá sọ̀rọ̀ pé wàmà muhammadu illa rasul ìgbàdúgbàdà tó ń kọ́ mi yẹ̀rọ yẹn tó gba àlùmọ́rọ̀ nínú wa. náà ṣe lè yí báyìí àdámọ́ mẹ́jọ ènìyàn nìyẹn yẹ kó wá jẹ́ pé ìjọ òkú àlẹ́bí sọlọ́lá ọ̀sọ́lá ní àmọ́wádìí ní tó abẹ́ náà balẹ̀ fún àwọn ọ̀dọ́lọ́pọ̀lá ní kí ó sàmì nǹkan fún wa. tó nínú àwọn ìlànà ìmọ̀ràn àwọn sọ́ni wa ibi ẹlẹ́kẹta ìlànà ìdúró sí. tó à ń padà ka ẹlẹ́kẹ̀ẹ́ nìkẹ́lẹ̀ ká síwájú ká tó wá ka àwọn ẹ̀rí àwọn ọ̀rọ̀ wọn tó ń bára láwọn àdúgbò wọn pé ìfà tí wọ́n bá fún yẹn láwọn àdúgbò yẹn tí yóò bá lòsì lórí wàá lọ́wọ́ báyìí. sẹ́yìn bá rẹ̀ ní tó ní ìmọ̀ nínú àwọn onídìjà tó lè rí ìmọ̀ polo ní ẹ̀kúnyẹ̀ èyí ò fẹ́ ẹ̀rí ní ìgbésẹ̀ mi kọ́lọ́wà pé ó sọ wa pé mi ò rújú ṣùgbọ́n àwọn kíni kò fi ń tẹ̀lé rárá ìrújú lásán ní ọ̀la ìlà ọ̀dún so pẹ̀lú gbọ́lọ́ba àpàdà àpàdà díẹ̀ ó sọ wa kí wá tó bẹ̀rẹ̀ díẹ̀ ni so abẹ́lẹ́ ọ̀bà lẹ́sìn máa ń rọ̀ sára kó dákun kí ó la nílò ìkúrò níbi àwọn àmì eléyìí tí ó wọlé sínú àbúrò yìí eléyìí àti àwọn ojúṣe wa orílẹ̀ èdè láti ẹ̀sìn ọlọ́run bá mọ́ kúrò níbi àwọn nǹkan tí àwọn èèyàn tí wọ́n já papọ̀ mọ́ tí ò sí lára ẹ̀. nǹkan bá tí wọ́n fọ ẹ̀sìn ọlọ́run bá mọ́ káwá rí àwọn èèyàn lórí ẹ̀sìn tí a ti pọ̀ mọ́ kan gbogbo ẹnikẹ́ni tó bá ma ìpèsè tó jọ̀rọ̀ lọ́wọ́ bá ṣe ìgbà tí ọkọ̀ ti tiwájú ní àtẹ́síyà ìgbà táwọn anájọ́ lọ́wọ́ bá dé wọ́n tẹ́lẹ̀ tẹ́síyà ni wọ́n fún àwùjọ mẹ́kòǹdì ẹ̀bọ kóńdì àwọn àdìsọ́kàn tí ò dá wọ́n ẹ̀sẹ̀ wá rè wọ́n lé wọ́n ẹ̀sẹ̀ wá yẹ sẹ́rí àwọn lórí àdìsọ́kàn àtàwọn ìjọsìn agbọ̀rọ̀ yọ tí òsì ara ìsìlámù kúrò ń bẹ̀ kọ́ wá sí ìsìlámù gẹ́gẹ́ tó mọ́ kẹjá sẹ́nà ọba lọ́sùn kan sára fẹ́ràn yẹn yẹ láìsẹ̀ máa kọ́ àwọn èèyàn ní ìsìlámù rẹ̀ lẹ́yìn tá a bá ti yọ ìyọkúyọ táwọn èèyàn jì mọ́ ẹ̀rù ìsìlámù tá a bá ti yọ kúrò bẹ̀ àwọn ìyọkúyọ yẹn pọ̀ gan ibẹ̀ náà àti ìdá bẹ̀ ọ̀rọ̀ ìsọ́kàn ibẹ̀ náà àwọn ọ̀rọ̀ ìgbà àdá tá a kò oríṣiríṣi ara ti ìgbà àdá tá a fọkàn sí ni àti ìdá ọ̀ ń bẹ níbi tá a ń bẹnu sọ ìdí parí ẹ̀ ó kí nínú mùsùlùmí lónìí tó mọ àsàlátù ìbọ̀rọ̀ ìníyà wọ́n ka bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí èdè lọ́ka sọ̀láṣí ibrahimiya ó ní àwọn ìmọ̀ mọ́sálásí ẹ̀rí pé ẹ̀ka wọlé káàbà kò sí wájú àdúgbò pé àbá tí wọ́n lè fi ń kírun fún wa torí pé níbi tàṣà àwùjọ ẹ̀ kọ́ ọgbọ́dọ̀ ka sọ̀láṣí ibrahimiya bó bá ti ká wò mìíràn. ṣùgbọ́n lè mi lẹ́yìn lẹ́nu pé sọ̀láṣí fàájì ìlú náà ó fi lé pọ̀lá òyìnbá bísíláì sọ̀láṣí fàájì bísíláì sọ̀láṣí fàájì fàájà gbogbo wa yìí náà la ma tẹ̀lá sí ìfáàkì tẹ́lẹ̀ ọlọ́run nígbà lẹ́nu àlùmíjẹ tó ń dàbí ọlọ́run ti pátápátá kí wọ́n ti ṣe. kí n dàmá dárúkọ rẹ ti àwọn yẹn ti kí n bá kíkà rẹ̀ tí ọlọ́run ti di mọ̀mọ́ráyé bá mẹ́ta gọ́lọ́ so nígbà tó yàn masalatu ibrahimiya lè yàn masalatu fati masalatu ibrahimiya lè lọ́ọ́ fi kújà náà jà níbi kábàrà lẹ́ẹ̀kejì ẹ̀ka sọ̀látì ibrahimiya ẹ̀ẹ̀mọ́ sọ̀látì fàtì ìlànà yìí náà nínú àwọn ìwádà tá à ń ṣe pẹ̀lú ọmọ ìyẹn. ẹ wá wo orí ti ẹ̀ lọ bẹ́ẹ̀ táwọn èèyàn ṣe pẹ̀lú ọmọ tó yẹ sí pé nǹkan ti dàrú máa yàn lọ́wọ́ níbi tàbí tọ́kàn nǹkan ti dàrú níbi tí ilé tá à ń borí ní kí ara ti náà nǹkan ti dàrú kọ́lọ́ tó wà tó àdúgbò yàn ṣe. Ah, subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu نعم جزاكم الله خيرا حاجتكم ومستوى كلام الله سبحانه وتعالى كدا فعل فلادة كدا دعونا من نبي صلى الله عليه وسلم على منهج سنة الثالث آمين أعلن ذلك فتي شكرا تبع سنتي إلى شمال النبي صلى الله عليه وسلم بدعامة كسل كسل من سنة الله سبحانه وتعالى Eh, ìwọ náà kọ̀ọ̀kan kọlọ́wọ́ bá wa kọlọ́wọ́ bá wa kpalọ́ dídá kọlọ́wọ́ bá wa gbé sílẹ̀ gan ọlọ́dà wẹ̀rẹ̀ ha yẹlẹ̀ gan. bí o ká tó ka ìbéèrè fi alẹ́ ọ̀ ìkéde akéde alákòókò sáré lọ nípa fífẹ̀dẹ̀láwọ̀ síkà tí a fẹ́ gbà fi wọ́n fi tó létí pé àwọn ọmọ ìhà ní àwọn tó àwọn olùrànlọ́wọ́ fi wà níbi fífẹ̀dẹ̀láwọ̀ dàpọ̀ tó síkà yà lọ jẹ láti ìdìkan tó bá àná bá ti lé tiwa ní ìrọ̀lù tó aláṣẹ máa lò ọlọ́run ṣe náà fẹ́ sọ̀rọ̀ pé ẹ bá fún ṣíà tó lọ síbi tí wọ́n ti rẹ́ǹtẹ̀. Uh, olóògbé ìdí ni pé asalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. Uh, kí ọlọ́run bá wa dàrú lágbàlẹ̀ lórí tawhid àti sunnah. ẹni wọ́n pé kí ni islamic perspective uh, regarding IVT organized by people of Sheikh Jiwa, the welcome right now. Náà wọ́n ń kiri àgọ́ Islam lórí IVC. Àgọ́ Islam lórí IVC ni pé aláwọ̀kọ́ tó mẹ́kùn IBC IVC ni. Òun náà ni Islamic Vacation Corps. Islamic Vacation Corps. Àwọn orí wọn ń ṣe àwọn tó máa ń ṣe àwọn MSFN. Muslim Student Society of Nigeria àtàwọn TMC àwọn ló máa ń ṣe IVC so lọ́wọ́ ká sàlàyé káwọn ẹgbẹ́ mọ̀ọ́ká tó ń pè ní iec islamic foundation corps ìgbà wọn máa ń ṣe wọ́n máa ń ṣe ní àti twenty fifth of december láàbẹ̀ sí january bọ́lí máa ń ṣe nìyẹn kí lè lóyún bá wọn tẹ́tí ń ṣe òwe ọ̀rọ̀ ẹ̀ka mọ̀ èló ń bá wọn tẹ́tí ń ṣe ni pé wọ́n láwọn fẹ́ kó àwọn ìsìnkú kù nílẹ̀ kí wọ́n ń bá a máa bá wọn sọdún kírísímàdì àti ọdún new year ṣùgbọ́n ní káwọn bá a máa ṣe làwọn ti ń kó nílẹ̀ mo rò pé a ti máa ń tẹ́rẹ̀ mọ́ ibc wa eléyìí báyìí tó bá lànà ìsìlámù kò bá ẹ̀jú sàwọn ẹ̀jú ní pé tẹ́ẹ̀ ò bá ti bízì wọn pẹ̀lú ìtọ́ka wọn ẹ̀ ní mọ̀gbẹ́ ẹgbẹ́ ẹ̀sìn. níta wọn kí ọ̀ṣọ́ olùdókè ẹ̀kọ́ wọn ní ẹ̀sìn ká máa kí ọ̀yọ́ káwọn ṣe nígbà ọdún yìí ṣe olùdókè ẹ̀kọ́ wọn lẹ̀ níjọ́ tẹ̀ bá ti wá ráyè kó wọn lẹ̀ àjẹsán bá wọn pàṣípèjì lẹ̀ torí tẹ̀ fi olùdókè kí wọn bízì ṣẹ́fì kankan bí wọn lọ́wọ́ ni ẹ̀ jẹ́ ká gbàgbọ́ yẹ pé èyí ṣe olùdókè tó ká má sọ àwọn èèyàn dòkòrò ìtọ́nà bàbá sọ máa dára wa ni ká sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn sòtò ibi bẹ́ẹ̀ yìí náà ti ń ṣe yẹ ẹ̀yìn náà ti ń yẹ ọjọ́ ẹ̀rìn yẹn ẹ̀yìn náà ti ń jókòjọ́ ẹ̀ ní tùmọ̀ sáwọn èèyàn nìyẹn tó jẹ́ báyìí tó fi yẹ sí ajẹ́kọ́jọ́ yẹn lámì rárá ó ti tó fún wa láti dánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn ká mọ ojúṣe ọjọ́ di mùsùlùmí nígbà tí Christmas bá wà tó dìgbà tí Christmas bá wà ń ta ó ti tó fún wa láti ká mọ ojúṣe wọn nígbà tí yíyà bá wà ń ta káwa kó wọn lọ. sọ́wọ́n rí ilé ẹ̀fọ́ wà pẹ̀lú nǹkan yóò da kò lẹ́sìn mi ni pé torí ilé ẹ̀fọ́ mi máa ń kàlẹ́ lọ́wọ́ ni pé èmi ti ẹgbẹ́ ẹ̀mẹ́jẹ̀jẹ̀ mi dáadáa gidi gan ló jẹ́ ìpínlẹ̀ ẹ̀dọ́ mi ìgbà tó wà tẹ̀lé iṣẹ́ mẹ́jẹ̀jẹ̀ lé ẹni tó bá ní wọ̀ ọ̀nà ní nígbà yẹn àjọjúlé èsì ìwọ́gbọ́gbà yẹn mà. orílẹ̀-èdè tó jẹ́ fún jẹ̀dọ̀ tẹ̀lé yẹn gbàgbọ́dọ̀ ọjọ́ ti fámìlì rẹ̀ ọjọ́ ìfún jẹ̀dọ̀ fámìlì rẹ̀ pàápàá so kí máa bàa lẹ̀ pé sẹ́rí IGT nínú àwọn aburú tó wà ń bẹ̀ ni pé wọ́n máa ń kó àwọn obìnrin lọ láì ní mahram àwọn obìnrin lè sábà wọ́n travel lọ sáà dìkì láì ní mahram tó tẹ̀lé wọn lọ nínú àwọn nǹkan tẹ́lẹ̀ ń takò wọ́n sí nígbà tọ́lọ́ ní kójú mímọ́ àdá ẹ̀ẹ́dẹ̀ ní sọ́kùn ní ìgbóni wọ́n ní ti báwo obìnrin lọ sí sùkúl láì ní mahram tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ wọ́n lọ náà nìyẹn lórí tẹ́lẹ̀ nìyẹn tàlọ́ sọ fún wa pé wọ́n ká lọ sí sùkúl láì ní mahram tàlọ́ sọ fún wa pé ìlọ sí sùkúl láì ní mahram wa ni dẹ̀lí ìlú pé ká máa lọ bí hajj gan tó jẹ́ rúkúnú ní àwùjáre islam tó jẹ́ orígun tó ní orígun ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ lọ lọ pẹ̀lú pẹ̀lú ìjẹ̀lú látọ̀dọ̀ mẹ́rin sọ̀rọ̀ sọ̀rọ̀ láì ní máa rọ̀ gbogbo obìnrin tí ó bá lọ sí hajj nínú àwọn kẹta tó mẹ́rin gbọ́dọ̀ ní ní kàtà kọ́jọ́ kọ́kọ́ lákàbá láti lọ sí hajj ni pé ó gbọ́dọ̀ ní kàtà láti sanwó ẹ̀rẹ̀ tí ó jẹ́ máa rọ̀ mọ̀ èyí kákẹ́ obìnrin jì ọkùnrin lọ tí ó bá lọ sí hajj àbí tó wà tọkọ rẹ bá lọ tọkọ rẹ sanwó rẹ tí láyé sáwọ́ tọkọ rẹ̀ yóò fọ̀tọ̀ máa rẹ̀ tọ́jọ́ kọ́ nípa ọmọkọ rẹ̀ lọ lórí òbínú ọkọ rẹ̀ ṣùgbọ́n bínú rẹ̀ kọ̀dá ọmọ ọmọ rẹ̀ lọ tó bá ti tó ti máa rọ̀ nù bó sì mọ́mọ́ rẹ̀ ló ń mẹ́gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ lọ nígbà bá rẹ̀ nígbà tí hajj bá rí báyìí obìnrin tí ọkùnrin kan lọ́ba lẹ́bi sọ̀rọ̀ sọ̀lá olóńtò òun wà náà tí ó lọ síbi jihad ìyàwó òun dẹ̀ bẹ̀rẹ̀ sí hajj kí ni bóyá ṣe ànábi sọ̀rọ̀ sọ̀rọ̀ nípa jihad yìí tẹ̀lé ìyàwó rẹ̀ lọ sí hajj tí ó bá ń sá ìpọ́nà tó sànù wa wọ́n máa ń kó obìnrin lọ síbẹ̀ àwọn obìnrin wà lọ́ máa sùn sí àyè yìí láyé ní mahrem kankan tí ó bá ń sìn. bákan náà náà abúlé fún wọn bẹ́ẹ̀ ni pé tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ bá darí ẹ̀ẹ́dì pé mẹ́rin ti lé sófì wàláhì àwọn amẹ́rẹ́rí ẹni tí ọba lọ sí ibc gbogbo ẹni ọgbẹ́sẹ̀ lò ni mo sọ fún yín àti ẹni tí ọba tó wà sí à pẹ̀lú ara ẹ̀ àwọn amẹ́rẹ́rí àwọn tí ọba lọ sí láyé torí àwọn ìdíyà àlọ́ fún ìmánì wa ṣe wọn. tàbá wa dé báyà máa wọ abi màláìkà. bí àwọn tẹ̀bílì ìdí tó máa ń ṣe yẹn níbi ọ̀rọ̀ ìjáde yẹn bẹ́ẹ̀ làwọn ẹ̀sẹ̀ ti ṣe níbi àwùjọ àtàwọn TMC. kódà gan ọ̀rọ̀ ìdábàyà fọmọ fún èèyàn rẹ̀ nígbà tí ọ̀rẹ́ yẹn jẹ́ strong member ni pé ó bèrè wá ibi ìṣẹ̀lẹ̀ tàbí báyìí lè bá a fọ ọ́nà ọmọ ńlá ibc gan ibc oríṣiríṣi títí zone wà zona ibc wà unit ibc wà ibc tó yá kàǹtì náà wà ṣé ó dàbí tì so àwọn jẹ́ni sáàgì tí wọn unity sáàgì tí wọn so àwọn àgìtì yìí wọ àwọn nǹkan tí ò dáa ní kí ẹ̀rọ kí ẹ̀rọ fi ó ṣe báyìí tì àti ti tmc ní o àti ti tmss ní àwọn tmc tí a já kí ẹ̀rọ mss lọ́wọ́ ni àwọn kọ́ ló ń mú pìlẹ̀ ṣùgbọ́n tí ẹ̀rọ tó bá ti wà ní lagos state tó bá lóun tmss ní lagos state rọ́ọ̀lọ́ ń pa tmc ní ṣe àtẹ̀rẹ́gbẹ́lẹ́ ẹ̀rọ dùn ní tmc máa ń wo àwọn eléyìí wàhálà táwa máa ta àti kojú iná nígbà táwa lọ́nà tẹ̀tẹ̀ ni síbà ní kì í sọ lọ́wọ́ àlẹ́. Nàà wọ́n ní kí ni ìtumọ̀ títà náà lọ́wọ́ ń ṣe. Nàà ìtumọ̀ títà náà ìtẹ́rí títà náà ìtìyàn ní ẹgbẹ́ àwọn TMC ló gbé wa nù nǹkan tá ń gbẹ̀lú títà náà ìpè ní pé alẹ́ ọjọ́ tí ìyára bẹ́ẹ̀ ti lè ká tí wọ́n bẹ́ẹ̀ ti wà ní bẹ́ẹ̀ ti lè ká àwọn obìnrin kan wà kóra wọn lọ sí ilé títà tó bẹ́ẹ̀ lè ká wọ́n wà lọ máa lùlù wọ́n lọ máa wọ́n lọ máa kọrin níbi rẹ̀ wọ́n lọ máa bá a àwọn nǹkan kọ̀ọ̀kan wọ́n jọ máa sojú títí báyà ní wọ́n ń bídà ni kẹ́ ẹ máa fi sáláìtì bídà àgbà ni ṣojú bá ń tí kò àwọn sálàbò kì í ṣe é ṣe nǹkan tó wà nínú sunna òun ni pé tí ẹ bá ṣe wà ní mọ́tò nìkan ìgbàláyé wà fáwọn obìnrin kí wọ́n múra fún ìyàwó tọ́jọ́ lọ pàdé ọkọ rẹ̀ kóbi jẹ́ sí pé ìpàdé aláwọ̀ kọ́kọ́ kan yóò pàdé rẹ̀ yẹn yóò yóò jẹ́ ìpàdé tí yóò rẹwà púpọ̀ wọ́n lè tẹ̀sọ́ fún un wọ́n lè bá ya gbèrè tó bá gbé dídé ti ìyá tí ò ní tí ò ní ta pàdé ọlọ́wọ́ bá ń bẹ wọ́n lè fún ẹnu fún kẹ́kọ̀ọ́ lọ́dà lẹ́nu kẹ́kọ̀ọ́ lọ́dà lójú ìwọ́n ìmọ̀ kí wọ́n ti sọ́kọ rẹ̀ sọ́kọ rẹ̀ rí pẹ̀lú àwòrán tó dáa jùlọ. ilé ìbáyìí wọ́n tó táwọn ìyàwó apá kan ìyàwó àmọ́bí sábà máa sọ̀rọ̀ nígbà tí wọ́n ṣe nìka sotira ń sìn. so ṣùgbọ́n à ń ṣe sísá náà pé alẹ́ ọkọ̀ láti ìwọ́n náà wò ó obìnrin mùsùlùmí báyà wọn náà lọ́kọ́ ní báyìí alẹ́ ọjọ́ tí àwa lọ ń ṣàìsàn ní ìta àwa lọ ń ṣàìsàn ní ìyàwó kan lọ ń dùbò ẹ ló ń kọ́ ni tó bá yín sí. gbogbo àwọn eléyìí àwọn ìta tí ò bá tún nà mí. sábà wọn wí irú àwọn ìrújú tí wọn irú àwọn nǹkan yìí tán máa ń irú àwọn ìrújú náà máa ń ṣe ìrújú fáwọn èèyàn. àti pé ẹbí anábìsẹ lọ́sọ̀ ń sọ pé a lè lè dúkù. ṣé àwọn obìnrin àgbàlagbà bíi tí wọ́n á ní àwọn ọmọdé yóò tó ní ìṣòro dẹ̀ ń ṣe pé alẹ́ ọ̀pọ̀la olóòtú ẹgbẹ́ ti sá náà ìyẹn tó ti sá náà àwọn nǹkan tí ò ní ìlẹ̀ wù níjọba ẹnìkan bèrè lóye ẹ̀rọ ìwọ ìlú tó ní ní TMT ni wọ́n ní because àwọn TMT ló máa ń ṣe nǹkan ẹ̀ nínú nǹkan tá a fi mọ àwọn TMT nǹkan ti sá náà ìwà kò sí ẹ jìnà sí sí ẹ̀rí sòrò kò níparí ara tí mo kálẹ̀ kan yẹn tí mo sọ ẹni mo sọ sọ àmì rẹ̀ ló wà ní one forty four ní sọ sọ àmì rẹ̀ wàbá Muhammadu ilà rasul kẹrìkọ́lá fún ẹ̀kọ́ mi الرسل فإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلا يضر فلن يضر الله شيئا فسيجزي الله الشاكرين من الصلاة المرة 144 سبحانك اللهم وبحمدك